àtẹ́bí àtẹ́yìn ọlọ́mọdé àsìkò pàdé rẹ̀ o àfẹ́mà pàdé alọ́sùn àbàdàlá pẹ̀lú ọ̀gá tó bá kú ní ìwà mẹ̀nàfíkì àtẹ́bí àtẹ́yìn ọlọ́mọdé àgbélé bá kú pàdé rẹ̀ o wá sọ àbí àdéhùn tí ó kàn wà tó ti pé ń dáàmọ̀ sọ yóò mọ̀ takùn dáàmọ̀ sí ń dáàmọ̀ sí náà yóò mọ̀ takùn dáàmọ̀ sọ á jẹ́ àmọ̀ ọ̀gá orí ni mọ̀jẹ̀ kémi àti mọ̀jẹ̀ agbábẹ̀jẹ̀ tí ó nínú àlọ́sùn àrùn ọ̀dàlá lẹ́yà sí àlùkìyà wọn. ìjọba wa sílẹ̀ tàbí wọ́n kọ́ ọlọ́run wa kó sàbàjẹ́ pẹ̀lú bí a لا حول ولا قوة إلا بالله àwọn mẹsáyì tí a ń sára yìí bọ̀ ó ní ìdí kákò kankan yé asọ́lọ ìfúrátálé o náà ni ahkamul jàlálà nítorí pé a sọ fún wa jàlálà yìí àwọn kan nínú ọmọ ìyá wọ́n ti fi dá ìjẹ̀pọ̀lẹ́ làwùjọ big milk múmu rẹ̀ àrọ́ ọ̀rùn ní ẹ̀pẹ̀ fún agbára ẹ̀ ti mọ̀ wọn àwọn tí ẹni tí ẹ̀ bá fi síbi jẹun ó ti ṣe bídíà yọ ọ̀wọ̀ náà ẹ wá lè mọ́gbọ́n níbẹ̀ tí ń bá náà big me wọ́n ní lábàlù jàndálà ẹran màálù wọ́n ní jàndálà ẹran ẹdìẹ jàndálà ni àfi kí èèyàn máa ẹja tàbí ẹran tí à ń bá pa fúnra àwọn tí à ń máa ń pa ìyẹn dúdú náà mọ́túnà ní ṣúgbà nìyẹn kọ́dà jàmáà ẹ̀sìn gbogbo àti ìyàmbá ti fẹ́ máa ṣe pẹ̀lú ẹ̀mí màá mú iná rẹ̀ gbogbo àfi kí ìmọ̀ òkú ṣẹ̀ìtọ́n in tí èjì orí àwọn mímí o mímọ̀ tì sí ti sọ o náà ni ìmọ̀ tí alọ́sọ̀rọ̀ tó fún wọn òní jẹ́ ọ̀pátẹ́lẹ̀kù fún wọn láti lè bá àbọ̀lọ́wọ́ ètò ìṣẹ̀ ìtàn tó ti bẹ́ẹ̀ wá mẹ́bà wọn náà ṣùgbọ́n láwọn ọba máa ń láwọn tọ́bọ́ wá lórí láyà kọ́nà máa bó mímà bóò ní tàlẹ́ ìmà kan wà rí àtúntò àwọn brọ́dásì wọn ọ̀kàn jẹ́nú àwọn tètà tó sọ yìí tí ọ̀pọ̀lọpọ̀ náà tó pa ẹja jíjẹ sí kí ló dé wọ́n láti gbà kékeré ní kí ni ẹ ti máa ń dìstọ́pù aláràn kó jàdọ̀ páyé kò dé kó jàdọ̀ páyé ohun orí olúdúró ohun olúdúró lọ́rùn wọn kí ni àwọn ọmọ ń ṣe ogun àkójẹkùjẹ ti olùsàlùmọ́ ti pé mo ti pàjá náà sí lọ́wọ́. tẹ̀lé ọ̀pọ̀ jáde ní ti àyèmọ̀ kan yọ ọmọ wa sọ pé òun pàtì takọ ṣùgbọ́n wàbàdà àdá takọ ṣùgbọ́n wàbàdà àdá ìṣìṣirẹ̀ kí ló fà á tẹ̀ fi lálàáfíà rẹ̀ nítorí pé ẹ̀ fi ìmọ̀ wá Allah subhanahu wa ètí ń sọ fún pé àdúrà tàbí ọlọ́yìn oṣù mẹ́ta lẹ́yìn ọmọ ìparí ẹ̀kú èso ń gbóbe gbogbo wà lọ́dún pẹ́sì ti wá bá wọn ọ̀dọ̀ ṣe ìtọ́jẹ́ ti lọ́rẹ̀ gbà kéèyàn mọ́ráyé sàdúà mọ́ráyé fẹ̀lẹ́ à kọ́ wá bẹ lọ́ọ̀tá tọ́ba fẹ̀lẹ́ àlójú gbígbàdúrà ó ṣe àjùra wọn bọ́ọ̀nà bá dítà máa yàn tó fi bẹ́ẹ̀ lé kí ní pa olóbe ìdáǹsọ́kọ̀ ọ̀pọ̀yé ìṣe ìrẹ́rẹ́ àbá ní wà kí ìjáàlì kọ́kúnlá ìgbà ó ti jáàlò lè ààyè wàfíìlì máa ò ti wàfíìlì jáàlì kọ́kúnlá máa ó ti jáàlò lè ààyè wàfíìlì jáàlì kọ́kúnlá máa ó ti jáàlò الموت يا نور وفي الجهل موت وفي الجهل قبل الموت موت لآلي وفي الجهل قبل الموت موت لآلي وفي الجهل قبل الموت موت لآلي وفي الرجال قبل الموت موت لآلي nítorí pé ájísà gbogbo kọbùlá ní kùbúrí kùbúrú ájísà gbogbo. ta tẹ́ǹtì sínú ọpọlọ èèyàn tí èèyàn bá ti jẹ́ láyé màkan òkú ní sáájú kó tó kú. àfihàn jáde máa wọlé àdìmọ́ òtí máa tún lè ha àdìyí àdìsáàmù. tó bá tún kú kalẹ̀ ṣáájú wọn tó ń gbé sàárè rẹ̀ sàárè gan ló kú méjì ara ẹ̀ gan ara láìmọ̀kẹ́ sàárè gan yóò ṣàwárí àwọn nǹkan kéékèèké báyìí yóò sì gbé ẹlòmíì hà ayé ó sì dàrú mọ́ lọ. àdúró sì jẹun fúlàní oṣù mẹ́ta yìí ó náà lọ́wọ́ máa lè wọ́n mú ẹbí rẹ̀. kíni yóò jàlálà àjòyè wà wípé tí a bá ní jàlálà ti dáàbà jìlátù òní báàrọ̀ ìga ní ẹgbẹ́ ìjìlá mú láti bẹ̀yẹ wọ́n yọ jàlálà láti ibi jálà táǹsọ yìí nítorí kíni kéése pé igá nìkan ní abẹ́ sọ gbogbo tá a bá máa ń jẹ tó jẹ́ àlàyé tí bá ti ń lọ rèé jẹ igá tàbí jẹ nǹkan tó jẹ́ àrọ́ ọmọ kí ni ànábì sọ pa ó sọ lọ ní àgbọ̀dọ̀ jẹ àgbọ̀dọ̀ mú lábánú rẹ̀ àgbọ̀dọ̀ tánàbí wíì ṣé torí kálẹ̀ máa jẹ nǹkan mímọ́ pé ọ̀dà púpọ̀ ọ̀kan mùsùlùmí ọkọ̀ àbílìtà rí èèwọ̀ ní kéèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní ṣáájú ká tó sọ̀dájọ́ ọ̀yọ́ jàlálà gẹ́gẹ́ kí la fi máa ń stampu ẹ̀ kí ló ní táwọn àfáà fi sì ya pẹ́nu nítorí pé ẹranko ò ní láàkẹ́yìn tẹ́yìn ó fi sọ fún wípé eléyìí ọjọ́ wo eléyìí ọmọ jẹ́ ni tó bá ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí ń jẹ haramu ni lẹ́yìn ìpìsẹ̀ tí ó jẹ rẹ̀ haramu ni wọ́n ní jà lálàyé àwọn afẹ́ gbé wọn tí sẹ láyé òdí òní ẹja kí wọ́n máa fi gábó ẹja ẹja sẹ́yìn èèyàn gbẹ́ fishpond ọ wá lọ lu sọ́kàwé bíi márùn ládùúgbò ó lu ọ́pàásì pipe wọ́bẹ̀ àwọn ojúmọ̀ ní kí òdíjọ́ kejì ìṣẹ̀bọ̀ làwọn ẹja kìí pì lẹ́yìn ìpáwọ̀ ẹja para lanu sómi láti mọ omi sí ètò kólé lọ́ọ̀lẹ̀ náà wọn nǹkan bí ọ̀la jẹ́ jẹ́ jù Ọrọ ọ̀rọ̀ kejìlélá alìmọ̀tàbárù fìlìjàláàlà òní àdìmẹ́tì ìta àfinibújàláàlà ni pé a ti gbà pé jẹ́jẹkújẹ yìí ṣùgbọ́n tí ìjẹkújẹ yìí bá di pé ọwọ̀ lómi ọwọ̀ lára tí fi wá rùn jáde bí ara rẹ̀ àbí rùn jáde bí ẹran ara rẹ̀ àbí ó ti lábánú rẹ̀ lọ́bàá ní wàrà rẹ̀ àbí èèyàn rí ìkorò níbi ẹyin rẹ̀ wọ́n ní yòòlù ti la pátá àyè ọ̀rọ̀lẹ́gbẹ̀ẹ́ ló ọ̀rọ̀lẹ́gbẹ̀ẹ́ jẹ̀má tá a bá rí ẹja àwọn tó jẹ́ pé ọ̀nà àkọ́kọ́ tá a wúyẹ o ni wọ́n fi sìn ín dàgbà bákan náà wọ́n tún lọ sísẹ́ẹ̀mù kan láti fi gbé ẹran tóbi ara ẹ̀yìn ẹ̀jẹ̀ ẹran ó gbé ẹ̀jẹ̀ ẹran wọ́n yí mọ́ bí irú wẹ́sì bí ẹ̀sìn gbẹ̀jẹ̀ ẹran tó ẹ̀fọ́ orí àtàn kí nìkan wọ́n rẹ̀ mọ́ wọ́n á sa tó bá gbẹ̀tẹ̀ padà tí wọ́n bá jẹ́ báyìí wọ́n wọ́ bọ̀ àrọ́mù bẹ́tù tí ẹ̀kọ́ kò jẹ fún àbí òsì mẹ́ ìbẹ̀mẹ̀ ṣùgbọ́n àrọ́mù yìí sóun lọ́pọ̀ jù àwọn kan tó bá ti pọ̀ jù nínú tí ń jẹ jàlálà ni ọkàn ní ìbá pọ̀ bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ pé kìkìdá rẹ̀ ní jẹ tí ọ̀bà bá débi ikọ́ mọ́ ọrùn jáde lára rẹ̀ wúlúwúlú lẹ́yìn ní sọ́bà wọn láwọn sọ bẹ́ẹ̀ torí pé ìsìtìhálà ìmọ̀ bòmìnir oúnjẹ ó jẹ ìlú yóò domi ara yóò jẹ ìlú yóò dẹ̀ di ara kó lè yọ ọmọ yí mẹ́ran yọ mẹ́yẹ̀kan tí ọ̀bà lọ́ọ́ lápá lára rẹ̀ débi kọ́rọ̀ mi tẹ́sítì ẹ̀ àwọn náà ti pẹ̀pẹ́ irú tí nǹkan bá fi lè jẹ̀jẹ̀ kú jẹ tó fi jẹ́ pé ló wá kú tá gbòòrò tọ́ba láàgò àbí tíìsì yẹn jáde ń bi ẹyin rẹ̀ àbí jáde ń bi wàrà rẹ̀ gbogbo ọlọ́pàá náà ti pẹ̀pẹ́ tó bá jẹ owó ilé ìjọba ẹ̀lú jẹ tí ọba tí ìdè stéèjì yẹn kì í ṣe jà láàlà àgẹ́tì wa mọ̀ Thank you. ó jẹ ẹjẹ tàbí ẹjẹ fún rẹ̀ asọ́nà àdíjà ní àbìmọ́sàlá ṣàárì rọ́bí allahu ta'ala lọ ó ní rọ̀ ayétu rasulullahi sallallahu alaihi wasallam ìyá àkùnmọ̀dá dajjada mo fojú mi ká nàbí báyìí tí jẹ ní ẹ apákan àfáà ní ẹjẹ sí bí jà láàlàá ẹ̀yìn a máa jẹ̀gbẹ̀ ǹjẹ́ ẹ̀kú jẹ̀gbẹ̀ àdébí jẹ̀jẹ̀ apá kan ní ó súnmọ́ kọjá pé ẹgbẹ́ ìtàdì náà fi jẹ ìjẹkújẹ rẹ̀ máa ń a lè sáré sọ ìdájọ́ kìrì báwọn àjẹ́ wípé ọ̀dà tí ẹran wa laa la. ṣé èèwọ̀ òun ni ká jẹ ibi táwọn bá ti wá pẹ́ àwọn apá kan ní èèwọ̀ ni àwọn apá kan ní láti fi fún ẹ̀mí mẹ́ni kò yí sí ìwọ̀ ẹgbẹ́ lè yí jẹ́ tẹ́bí ẹ̀ bá kó kò sí kankan ẹjẹ́ bí ọ̀bà kó kò sí kankan sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yóò dẹwọ́ sí ti kí ni o sí ti àkọ́kọ́ ṣùgbọ́n àwọn àfáà sọ́wọ́ àti pẹ̀tìpẹ́ ara àwọn nǹkan tá lè ṣe pẹ̀lú jàlálà wọ́n ni a mẹ́jẹ̀ rẹ̀ jẹ́mọ́ ká tó wá mọ́ sọ̀rọ̀jọ́ ewu lọ́wọ́ afẹsẹ̀ múlẹ̀ jù gbọ́rọ̀ àwọn àfà ṣé tó ń jẹ tí ìjẹ bá ti pọ̀ jù nínú ìjẹkújẹ ṣé ẹgbẹ́ ká fi kú ni àgbìtọ́ bá dé bí gbogbo pé oúnjẹ yẹn chéǹjì àwọn nǹkan tá a sọ parí jẹ́mọ́ lè tọ́kìyàn náà lè balẹ̀ sí i èwo lẹ́yìn múnú méjèèjì wípé ọlọ́ọ̀bá náà kúnlẹ̀ fúnlẹ̀ mọ́wọ́ rẹ̀ dí ṣùgbọ́n tẹ́ a bá ilé mú eléyìí para ọkọ̀ tẹ́ a bá mẹ́lẹ̀ ìjẹ́wọ́ sí wà táàsì kò ní kábàáwò láti bẹ̀ èwo lẹ́mú náà èyí tó bá jẹ tí ìgbàbí ṣéjì lára rẹ̀ nítorí pé ẹranko wọn ò ṣe kọ̀tún nàámu ẹmbásì fẹ́ sin ẹran tí ò ní jẹjẹkújẹ ó ṣe é ṣe ṣùgbọ́n àyẹgbẹ ajá ni àyẹgbẹ kí ni o bá àgbàgbà sí mọ́sọ́lẹ̀ yorùbá náà àwọn ìdájá kí a ṣùgbọ́n wọ́n ní àyẹgbẹ ajá kí ni sí ẹ̀gbẹ̀ pé ajá ẹran olóròrò ni ẹ bá wá fẹ́ sọ wípé yíyan rẹ̀ tí ó tí ò lè jẹ́ ọ̀fọ́ ọ̀rọ̀ rẹ̀ elówó láti fi jẹ̀kọ́ ṣe pé yọ́ pẹ̀ ń di àrùn torí pé bí ṣe jẹ́ yọ́ máa sọ̀rá lọ́rọ̀ yọ́ máa padà yọ́ tọ́jà máa túnra ṣe yọ́ máa fẹ́ náà ṣe kẹ́kọ́ ṣùgbọ́n gbọ́ àwọn tí a máa jàjá à tí wọ́n bá lè rọ́jú ní ajá tó bí gbẹ à ó dùnjú ọ̀fọ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n gbogbo àyẹ̀bí àyájọ́ kájọ́ ní ìgbẹ́lọ́ òpíà a àti kókó tó bá ṣe jì alhamdulillah o bí pé àti gbẹ̀dájọ́ tó wípé ẹran sí afẹ́ ìtàyàfà àtàlà fẹ́ jẹ ṣùgbọ́n àwa kọ́là ń pòdúsí oúnjẹ rẹ̀ à ń rà ní oúnjẹ díẹ̀ oúnjẹ ẹran àwa mọ tí a fi ṣe àwa rí pé gbogbo bá a ṣe kó ẹran ìpẹ́lú oúnjẹ ìtó àgbóòrùn kúkú lára rẹ̀ a jẹ́ pé ìdájú àkọ́kọ́ tá a jọ dìbò òun náà lọ́lọ́ pẹ̀lú rẹ̀ nítorí wípé títí agẹta rí bí tí èsè pé oúnjẹ rẹ̀ á ṣe lọ́ra bí kankan àwa gẹ́gẹ́ rí ayé tí ń pé ìmí ń bẹ tí ọ̀tí alọ́rùn bẹ a sì jẹ wọn ní tó sì jẹ àlọ́ ìjọ wọn nàní pé a kẹfí tó lè jẹ àtúnyọ ni wọn dànù mo yóò clear. ṣé àwọn pé ẹ̀sìn wọ́n wà láàrin aláṣejù àtàláṣe ètò ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ mú mílìkì màálù gbogbo mílìkì kíríkà ìfọwọ́tẹ́ ní tẹ́sán tẹ́lẹ̀ kálíbà ní ti ń ṣẹ́kẹ̀ ṣé mo sábà náà ń jẹ ni. ìjọba ìjẹyàn bá sí mílìkì tí wá ń rùn bí omi rú jọmọ́ ìsẹ́yàn ló fi òsẹ́nu yóò o ẹ̀sì wẹ̀ láìpẹ̀ẹ́sẹ̀ kò tí gbẹ̀ẹ̀sáyà sí ẹ̀mọ̀ pé lára àkí o náà ló fa kọjẹ́ pé èyí téèyàn bá jẹ tọ́bí lamilára yọ́ hàn àjàmọ́ ah, èmi àti rè tí èèyàn bá lọ sàgbàkú ọlọ́kadà tí ma ń jí mọ́ gògóró tó bá gbé ìlàrọ̀ kọjá àgbà àwọn àbọ̀ bá bá ṣe ń fẹ́ láàrin àwùjẹ rẹ̀ báyìí òwò rọ̀ máa fẹ́ mọ́ òdèrè bá fẹ́ dó sábà wá pẹ̀lú mi tí èèyàn bá sì sàgbàkú ń sìgá nínú ọkọ̀ tẹ̀yìn tó kó papọ̀ náà tó bá fi ẹnu kékerọ́tì fún yí yẹ́rìyẹ́rì mẹ́ntọ̀ ti ya tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́gẹ̀gẹ̀lẹ̀ lọ́mọ táyì jẹ̀mọ́ àtà ni òtún pèsè ìka ti wà ní ẹ̀jẹ̀ ni tẹ́lẹ̀ òpin òkòkòrò ti wà ní ẹ̀jẹ̀ ni náà nígbà bá a fara pa láàrin ìṣẹ́jú méjì tẹ́jẹ̀ ti dúdú èyí táwọn tó wà lókè ṣẹ́dé sí nígbà tí ó tó pẹ́lẹ̀ pẹ́ta ẹ̀yẹ tó lábí àsòkòkòrò òkúkú lọ lábẹ̀wò tó bá ẹsẹ̀lẹ̀ sí díẹ̀ náà fẹ́ jẹ sẹ́nu àwọn tó kéyàn mọ́ wípé kìnnì ti wọ̀ lóbi ti wọlé jẹ́ jẹ yìí ṣé tààrí ìwòlì ìkàrọ̀ àti àwọn nǹkan wọn ló sì so mọ́ ẹran ara rẹ̀ ẹyin rẹ̀ wàrà rẹ̀ ìrìwáyà ní ètò wa wá tàbí tuntun àwọn arúgbùkú bí i àkátọ́mọ́tò ìlàwọ̀ àfáàfí sọ̀rọ̀ nípa oògùn ìjí ó rìn jáde lára ẹ̀ náà àwọn ọ̀fẹ́ ìbásọ kírùn ara ìná látàkì tó wájú ọlọ́run àwọn àfáà wa pín méjì ọ̀dùn mẹ́rin wípé àwọn kan lọ pẹ̀lú pé àrọ́ ọ̀hún ni kéèyàn jẹ onẹ́sì ni kéèyàn tó kò àwọn apá kejì ní lóòó kìí ṣe àrọ́ ọ̀hún kẹrọ àìtẹ̀sí ìrìlá lè tàfàrí ikọ̀ tàbí pọ̀ fún wa ìfífọ́ ìfíwó pé kéèyàn ti ẹ̀kórira ó ní kìí ṣe ìjẹ́ àrọ́ ọ̀hún sẹ́pẹ́ ìyàtọ̀ sí pẹ́ bí ìkórira àti ìjẹ́kílé o àti jẹ́ àrọ́ o adéṣẹ́sán ọ̀jẹ́ gọ́bù àmọ́gọ́bù agiliti sọ́kọ̀ọ̀kọ̀ àmàgiliti àmà tí máa ń gbé ilẹ̀ pápá bàbá ti parí bàbá oṣù ẹgbẹ́ jẹ́ agidida ọ̀nà àwọn àǹfààní kan ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ó náà ní òórùn tí yóò kọ́ka ẹni jẹun kaba yìí so ànábì yẹn jẹun kọ́dà sáǹtì wà ní ìlókòrí tí ẹni wá fi sí lálejò ànábì ọ̀jẹ́ ẹni sọ wábà sí ìjẹ lórí tábìlì tábìlì náà jókòó báyìí tí ọba wà jẹ àrọ́ ànábì ó sì máa wò kí wọ́n máa jẹ àrọ́ lójú rẹ̀ kálá sẹ́ẹ̀rọ̀ pé a ti mọ̀ wípé àìjẹ́ títí ànábì àdébì fi ṣe ti ìkórìíra ni ó yóò ti sọ ìlà ó nítorí pé ó ní àwọn òórùn kan ẹ̀yin tẹ́ ẹ sì ń jẹ́ yìí ẹnìkan bẹ tí wàá máa ń bá èmi tí ìwà abẹ́ yìí kì í sí ìgbọ́wọ́ sẹ̀kọ̀sọ̀ ìlà ó lè rí àmì orí láàyè gbàgbé àgbẹ̀kọ́ omi kò sí ìlú tí a ní maka ó sì wà maka kí ló dàbí ìsọ bẹ́ẹ̀ ṣùgbọ́n sá ẹ̀ ẹ̀ ẹ̀ ikọ̀ àwọn apákan sọ wípé gbogbo dáàbì sọ yẹ kéyọ̀ kan fi ìkórìíra sá ẹgbẹ́ mi ẹ̀bádẹ́ gbé o lè jẹjà lálà rẹ ìbá àmàrùn lóòtọ́ ẹ̀ jẹ̀má kíní yìí tó kílíà ni àwọn oògùn gángan ń bẹ bí antibiotics ń gbàgbé téèyàn bá lò yọ ọmọ rùn lóòtọ́ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so clear. tọ̀pọ̀pọ̀ báyìí torí nǹkan yẹ tó bẹ́ẹ̀ dérú stéèjì yẹn ìlápá tó ti wọ ẹran ara rẹ̀ kí ni ọṣẹ tó lè ṣe bá wà tó sì jẹ́ pé ń tọ́jẹ dé ìdàbáwọn o náà ní táwọn ìjẹ tí ó wà jẹ́ pé ìtọ́lọ ń tilẹ̀mọ̀ lójú ló tilẹ̀mọ̀ lójú ilé àwa ń gbọ́nà kíní o tí ó wà ní pé ọ̀pọ̀lọpọ̀ wùrẹ̀ náà àṣẹ́lẹ̀ tẹ̀lé ọkùnrin kákàmọ́ bódà rẹ̀ tìlẹ̀ fún àkọ́kọ́ máa ń tọ́ ọmọ ọmọ òfin ọ̀bá yìí ẹgbẹ́ rẹ̀ kalẹ̀ òkùnkùn rẹ̀ títí bá di nǹkan mi tàbí ìmíràn mi tó lè síwá báwo wọ́n ṣe transfer ten thousand naira ẹ̀ka ọ̀dà fún wa ọlọ́wọ́ ayé wọn sọ wá ní sọ̀rọ̀ àwọn tó ṣe ní àǹfààní àwọn bí ní àtàwọn náà lọ ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ sọ wá ní sọ̀rọ̀ ìgbà fún wọn bẹ́ẹ̀. Jẹ́mu bá wọ ètò yìí dáko, mo lẹ́gbẹ̀ẹ́ ó dáko. Tó bá jẹ́mu bá wà, ẹ̀ dáko. Òun náà ẹ sọ wà ní. ẹ jẹ́ àpẹ ìbísọ́ lẹ́nu. ẹ ti ń jáde àmú òun náà ni ò jáwé òróró dáadáa ó sì bá ní gbé yòókù. wọ́n yá ń jẹ́ àmúṣẹ́ òun ni òye kí àwọn èèyàn lè lòó dáadáa. ajé àmú. inú wa ti dẹ̀ ajé àmú náà. ajé àmú náà. wọ́n bá sì ń bá wọn kápá yòókù lé lórí dollars epo kí mọ́ sọ kí yàn jẹ́ ọmọ ẹ̀ sáàlè máa dàmú ara yìí bẹ́ẹ̀ bá ń dàmú ara yìí á jẹ́ àmù kí mọ́ sọ kí ẹ̀ jẹ́mọ́ ahẹ́ àti sọ fún ìkọ̀wọ̀sí òun náà fi sọ́kè sí pé haramu ni bàbá òfin rahimahullahu ta'ala wọ́n wá bá ní fàṣọ́là madhabu mas'ala wọ́n ní tí ẹran bá lè jẹ nǹkan débi pé ó chẹ́ǹjì òògùn rẹ̀ báwọn ti ń jẹ ìhàn bí ẹran ara rẹ̀ ìhàn bí ẹyin rẹ̀ ìhàn bí mímọ̀ àwọn náà lọ pẹ̀lú àwọn àfá àti ẹ̀ pè ní haramu akilu lahmi jalala litahrim annayu an akilu lahmi jalala litahrim ṣùgbọ́n rùkúbù òun yàtọ̀ ó yẹ kí ìdájọ́ ti rùkúbù ọ̀yàtọ̀ gúngùn a jẹ́ pé kàrọ́ àti àwùnáyì àrùkúbù bí i sẹ́mi pé gúngùn yàtọ̀ sí ìjẹ nǹkan sínú gúngùn kí nǹkan ó kí nǹkan ni káró kí ara káró kan ara ó lòun kìí ṣe kí kéèyàn jẹ nǹkan sí inú ọkọ̀ èmi náà sì lọ pẹ̀lú bàbá lórí madhabu lórí mas'ala yìí rahimallahu shaykh jama àti kọ́kọ́ mọ̀jà lálá o naam tọ́yìn àwọn bọ̀ kí la fi lè ṣe ń jìjà lálá kó ń jà lálá. asọ̀fún aná tẹ̀lẹ̀ àtútù sọ ìtìláṣì àwọn àfá lórí rẹ̀ àwọn apá kan wọ́n wà kọ́tà wọ́n mú táìmù wá wípé màálù àti ràkúnmí tó bá di gbé tó bẹ́ẹ̀ hàn lára àwọn tó bá lọ́dún àti ẹ̀ ní híhàn rẹ̀ òun náà ni kó chéǹjì ẹran ara wọn tàbí kó chéǹjì wàrà wọn tàbí wọn kápẹ́ ìrántí máa ń yé ni tàbí wa ni tó ti rí tó bá ti rí báwọn a jẹ́ pé ràkúnmí àti màálù ká tó lè pa wọ́n jẹ wọ́n tó lè kó jà lálà wọ́n máa lò 40 days wọ́n máa lò kí ni o 40 days wọ́n wá ní ṣùgbọ́n àwọn ṣíyà alàmùnáà agbo ìyàwó rẹ orúkọ ìyàwó rẹ sábàtọ̀ àyà odidijọ́ méje ilá iche wọn kí láfi chéǹjì ọmọ mọ́ o tọ́mọ́ wá jẹ bí ìdàjì ajá ẹ̀dìẹ̀ apákanú afọ afáfá rọ̀pọ̀ bẹ́yìn náà ìdàjì àti ìdìjì ajá ìdìjì ni wọ́n ti jẹ pé akọ rẹ wọ́n máa fún kẹsàn-án abo kọma kọ́ máa gba kí ni gbogbo lè ìlúra owó lóga ẹ̀sá ẹ̀sá pàrọ̀ ibi àpọ̀ ní pé tó bá jẹ́ bí ìrìn ẹyẹ bẹ́ẹ̀ bí ẹdìẹ ẹyẹ ilé pẹ́pẹ́yẹ jẹmọ́ ìsáré tí mọ́ jẹ pẹ́pẹ́yẹ rárá ní wọ́n bì ẹ́ mo fẹ́ sọ lórí pẹ́pẹ́yẹ náà àwọn èèyàn ti fẹ́ sọ pẹ́pẹ́yẹ dára mú o ẹyẹ oúnjẹ àlùbáríkà sí ní o ẹ máa jẹ pẹ́pẹ́yẹ o kọ́dà ẹ máa jẹ yẹlé àwọn tó yẹ ká mọ̀ jẹ tí kíkíkí náà jó ní náà ké èyí yọba mi kó o tẹ mẹ́mi náà o mi nù jẹ́mọ́ ẹ̀kan ẹ̀mọ́ àtàrà wa lillahi alhamdu kọ́dínétọ̀rì kéèyàn wa kọ́dínétọ̀ wa lọ́ọ́lé kí wọ́n má gbà zubú sàṣàbí alọ́wà pẹ̀lú àwọn afábọ̀rọ̀ sáàkì ẹlẹ́ àgbé gbogbo ẹ̀ gbé gbogbo ẹ̀ bóde ni ni ọba gbé lọ́ba dẹ̀fọ́ ìsàfù alámà ni mo sọ dúdú dúdú kíríkírí ẹ̀fọ́ pẹ̀lú gbè bí ó kò sáà ṣé ẹ̀bá ní kọ́ bá ní kọ́ wá ní àbí kọ́ kẹ́kọ̀ọ́ wá wà ní náà brọ́dá sí bó bá sí yálùsí lóto àwọn ọmọ ojú ara pé ìgbé ẹ̀fọ́ gbogbo dúdú kò ní pèsè àgbẹ̀ gbogbo dúdú tí wọ́n tó pọ̀ mọ́kànlá pé ọba gbọ́mí fọ́nú kòkó kí ọmọ ta ò sí kòkó lè ní wọ́n kà ọ́ ti kà pé wọ́n ti lọ bọ́ wánú kòkó jù àlàáfíà wa sí láti sí o jẹ́mọ́ àti èèyàn lè rí ìmọ̀ wàlú súnà tọ́dẹ̀ ẹyẹ lẹ́mọ́lẹ̀ ti dù láàárọ̀ kùtùkùtù wájú ta lọ́jọ́ ní ló takọ̀rọ̀ àwọn tó wá wò lẹ́yìn à ń pé ṣé méjèèjì ni wọ́n kọ́ wọ́n náà méjèèjì náà rí àá ó tún jẹ́ wáìtì ẹyẹ ilé wà láì tí wọ́n fi bàjẹ́ ò dàdà ní àbájẹ́ bẹ̀ bí i àrísẹ̀ súnmọ́ máa ń kùtù wọ́n á dínú sẹ̀ oúnjẹ Amẹ́ríkà sí ni àwọn ètì dé pẹ́pẹ́ yẹ ẹ sì wà wé mọ́ lọ pẹ́pẹ́ wa wọ́n sí ni ẹ máa kẹ́ni ẹ rà ẹ wá pàtì fún ẹtì ẹ pàtì fún ẹ pàtì fún ṣe ìtọ́nù fún ẹtì ó fi sàrà mú ẹ jẹ àṣà ẹlòmí èlò jẹ ẹ di àwọn ìyá mi ara àpẹẹrẹ pé èèyàn ọgbọ́n ni kéèyàn ọgbọ́n mọ̀ wípé ìyá kan ní máa bí yàn èèyàn ọgbọ́n. bá di àgbo lọ́rùn. àwọn adé ẹ̀yà mi. jẹ́mọ́ adé ń balẹ̀ pé kínní láàrin ara wa ó sì mẹ́rù bẹ́ẹ̀fẹ́ ṣe gan tó ti bó ṣe jẹ́ pa kò lẹ́yìn lọ lábàdà máa dé fún ẹ̀rú wọ́n ń tọ́wọ́ kí ẹ̀wọ̀ iṣu ṣoṣo tó pé ó wá ó lè iṣu ṣoṣo ti fi sọ́kùn. táyà yóò pè bá ah, kí á dáa dé yóò ah, ní wá ta dèbòdèbò. jọba in tọ́lọ́ sì fi ń là wá ní wípé e, èèyàn máa ń kú díẹ̀díẹ̀ lára àwọn orin tọ́lọ́ sì sára wa náà díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kápẹ́ ìmọ̀ kúkú ìlé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lábàtí pátì kápẹ́ tí ìbá ti jẹ̀kan lóòjọ́ òun òjò náà ni ó sì kú ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó gbọ́nà jù báyìí lọ ṣùgbọ́n ní rámọ̀ náà ọba náà láti rí tọ́bá ti yáà bí ẹ lórí ẹka fílẹ̀ fún tàlàáfàtù àyà mi dọ́mẹ́ta awapọ̀ kí ìtumá rẹ̀ aṣọ màálù ìmẹ́lẹ̀ aṣọ ọkùnrin ìmẹ́lẹ̀ awà pààrọ̀ ọkùnrin rẹ̀ kí láti pààrọ̀ ọkùnrin rẹ̀ àmọ̀ wá gbóúnjẹ tá a rí pé ọ̀dà wà lọ́kọ́jà láàyè àmọ̀ wá gbóúnjẹ táwọn lè sọ pé kí lẹ́rìn yìí jẹ láti ogójì ọjọ́ sẹ́yìn nǹkan báyìí lè jẹ tí ó dàwà lójú bá wọn a sì lè túlẹ̀ sẹ́bẹ̀ pé ẹ̀rọ òṣè kọ̀ntró ó dé ní tó bá jágbò tó jẹ́ kẹ̀kẹ́ náà ó di ìjọ méje tó bá jẹ́ adìyẹ jọ mélòó jọ mẹ́ta a nínú rẹ̀ padà báwọn gbogbo àwọn àfáàní àwọn apanupọ̀ pé àwọn tí ó ń mọ́jọ́ wọ̀nyí apákà àfọ́ ọ̀gbà ọjọ́ tó pé ṣẹ̀rí àgbàtọ̀lọ̀ ṣáré ẹ̀dìmọ́lẹ̀ fún ọjọ́ báyìí ṣùgbọ́n tí ìyàn bá lè ṣe ìsìtìhálà kan rẹ̀ gbogbo àfáàní ọpanupọ̀ wípé jàlálà tá a kàn jàlálà ni tó jàlálà débi pé oògùn rẹ̀ irun ìkorò kódà èèyàn gbọ́ téèsì ògógóró níbi bóyá ìyọ̀ olóògógóró ní ìsìn ẹran ìwà máa ta ògógóró sí inú omi dùn fún ẹran ìyá kò mọ́ èrí mọ́ omi ráìsì ṣùgbọ́n ògógóró yìí wọ́n lágbára níbi pé olóborí ẹ̀yọ̀ kù bọ́jẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àfáàní tínú ìbá ti ẹ̀ e chẹ́ńjì táà fi gbóòórùn yẹn bẹ̀mọ̀ ó ti padà sí àlàyé awakọ̀ gbẹ́nu ogun kẹta àgbọ́ yìí ṣé tí wọ́n bá jẹ́ ẹran mẹ́dìkúrì lónìí ọkùnrin láti mẹ́dìkúrì wá sí lákẹ́lẹ́ láti Sokoto wá sí Akẹ́lẹ́ láti Niger direct wá sí Akẹ́lẹ́ láti Kútọ́nù wá sákẹ́lẹ́ lápẹ̀rẹ̀ ní owó tá a bá ti mú ẹran tá ńlá tá mú owó bọ̀ nílé sí agbọ́dọ̀ máa fi ilẹ̀ ogójì ọjọ́ tó bá jẹ́ mọ̀ ká tó lè bàjẹ́ tó fi pẹ́ tó fẹ́ ṣe nìka ó ti kú bí oṣù káàbọ̀ yóò ti ra màálù lẹ̀ àbí ìtọ́ bá dá wa lójú bá ń láàmà bá lò báwọn àbí òpinlẹ̀ sí ọjọ́ fún àti chéjì inú ẹran àbẹ́ ní ẹran tá a bá ti rà lágbọ́dọ̀ nípa asomọ́lẹ̀ tá a fún lóúnjẹ tí ọ̀tí alọ́rùn tá a fún jẹ jẹ́mọ́ ìsinmi rẹ̀ tó lè dáhùn barakallahu fik kápọ̀ fúnlẹ̀ bara wa èyí tó bá dẹni lójú pé kí ni o jàndálà ni bá a ṣe bẹ̀rẹ̀ dé lẹ́rẹ́ yóò tó lògógóró bùtì lẹ́nu pẹ̀lú ní pé ìyá ṣáàkìlọ̀ ìwọ́n ni ẹlẹ́ni olóṣùwọ́n máa ń kó ọ̀dà ẹbàgbìyà ìlú ní ẹkùn rẹ̀ ẹ̀rẹ́ tó tó pẹ̀lú náà ògúnrò náà gbọ́ o ṣe pé yóò dájú. ṣe wá rí pé ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀sìn àlàáfíà ni abẹ́ńbá fúnlẹ̀ mọ́rin jẹ́mọ́ èèyàn wà ló lọ ìgbọ̀n náà ọba sí rẹ̀ lọ́ba bá sí rẹ̀ oòrùn sí wọ̀ níjú àràfà lọ́gẹ́tì fifty thousand naira kò lè lọ́ọ́ jàmọ́ ọwọ́ ajílọ bí ẹ ti ń ra ẹran dídàjí kó tó lọ yídì ọlọ́rọ̀ iléyá ẹ̀yìn sí ìsọ fún pé gbogbo ẹran tí yàn bá ti rà o lè gbọ́dọ̀ pa lóhùn rẹ̀ dà ó ṣe kéde ọ̀páléyà nìyẹn àdínù yìí sọ̀rọ̀ ẹ̀wà lọ ra ìrìnà lákì ẹ̀dẹ́ wọn pé bóò ní sóti tọ̀ sẹ́yìn kó rún tọ̀ ẹ̀ lọ́ta ah. pẹ̀lú èyí láti o ti pé àti àjẹ́ ìpá ìrẹ́pà mú sátá lọ́ra rẹ̀ àwọn pọ̀ tọ́mọ́ wá rí báwọn mọ́ṣálà mi wà èèyàn sí díẹ̀ oníyàn ní sí díẹ̀ lórí rẹ̀ ní pé ah, ẹ̀wájú àfi ẹ̀díẹ̀ ìṣe jímọ̀ lónìí ah, ọ̀dà bá ń gbà tá à ń bọ́ ní kàn ní sọ́kàwé sọ́kàwé ti dú lẹ́gbẹ̀ àwọn ètò tuntun kan wá jáde ń bẹ̀ lóbò lẹ́nu ìsá wọ́n sì ṣẹ̀fẹ̀ dú ní ìsìn ní ìsìn ni ṣé ká mú dú náà lójú ẹsẹ̀ ká ní wọ́n dọ́gbọ̀n lọ́sàá rẹ̀ àbí àmọ́ pàmọ́ jímọ̀ ká ṣe sùúrù ìjọ méjì kí là ṣe ajámu aládùúgbòlẹ̀ fún mẹ́ta ìjọjọ́ mẹ́ta ìsímọ̀ lọ́wọ́ àtàrí kí lọ sọ ìgbèjú àwọn àfáà ni tẹ́ bá rí wípé bùkátà ní ọ̀gbà kẹ ìwòrán fúnjọ mẹ́ta ẹ̀pàdé náà wọ́n sáàbọ̀ ọjọ́ <laughs> ẹ̀sìn jẹ́mọ̀ wọn náà sókè adìẹ. tí ó bàbá ní pé èèyàn máa jà sá. dáa o sókè adìẹ. jamaa ìdájọ́ jàlálà yìí. káwá gbé látòkè jàlálà yìí mẹ́sàlá àkìláfíyà ó nọ̀rọ̀ rẹ̀ ní àbí kèsì mẹ́sàlá àkìláfíyà ọ̀rọ̀ tí kèésì ọ̀gbọ̀n ọ̀rọ̀ kàrọ̀ àfà àṣọ lórí ẹ̀ jàmáà sọ wá bàmù kẹ́nìkan wá dàrí wa lólè kọ́ wá na píkmìkì òkè. Okay kọ́lẹ̀ ń bá mú olóhùn àràmù torí wípé lábàánú ọjà làálà ni. àwọn àbọ̀rọ̀ sáà kìlọ̀ lọ́pàá ẹ̀rọ ọlọ́run dúpẹ́ fọlọ́ mi ò ṣe ṣàkóso ìsìláàmù yìí mo rò pé alámùlá ìlú yóò sáré pẹ̀lú ẹgbẹ́ dàpọ̀ lọ́sí ìbọn ìjà làálà lẹ́rìn. a nígbà tí ẹ gbé egi ẹgbẹ́ ìjà làálà bù wá ẹlòmíì sá ń wò pé àbí èdè Ghana ni ẹ ń sọ ni kọ̀mọ̀ pé de ṣùgbọ́n pé sẹ́yìn jàlálà ẹgbẹ́ pẹ́ẹ́dẹ́ mo bí lè ṣe ń jẹ jàlálà ní olóúnjẹ tẹ́ ẹ bá wọn kiri ah, màmá jàlálà etí jàlálà ahọ́n jàlálà tó fi á dàrú dàrú dàrú dàrú dàrú dàrú kéde o báwọn yẹn lọ́wọ́ jẹ̀má àwọn ọmọ tá a bára nìkan. tó gbé máìkì ní ìsí ìsìfàtíwá ẹ̀mọ́ ẹ̀ ẹ̀rọ ẹ̀yà àgbàdàmọ̀ nínú wájẹ́ àwọn bá bẹ́ẹ̀ méjì gé ti bẹ́ẹ̀ abẹ́ méjì ní wòrò ọjọ́ bẹ́ẹ̀ sì lọ́nà rí káàkiri ọ̀nì yẹn wọ́n mọ̀ fọmọlókò wọ́n pa mi sí akẹjà sínú ẹ̀ tí a máa dáwọ̀ ẹja ẹjẹ dàgbà ẹ̀dẹ̀ lọ ọ̀rà ẹjọ jẹ́ jẹ́mọ́ jíṣe kí ni ìjẹnijẹ àárọ̀ mọ̀ ń rà wálé ilé ma ti pápọ̀rọ̀ àmì lápẹ̀rẹ̀ mọ́ sọ́wọ́ èèyàn wá rà kan bá lọ́dọ̀ kan bí ẹ ṣe fọ́lọ́rọ̀ báyìí ní bá ń pọ̀ pẹ̀lú gbogbo waste owó èyàn lọ bu omi sínú ọmọlókùn mí yọ́ra bá sọ ọbẹ̀ kí ìpọ́gbó tí ló rẹ̀ pẹ̀lú ẹwà ló jẹ ìyálé mara fún jẹ bí olóòjẹ ìyálé mara jù pé tọ́kìtì sọ́kẹta kí ìyára pàǹkẹ́ jẹ ẹlòmí ìsìrì ẹ̀dà tọ́lọ̀ ń dà wà láìkò ní gẹjẹ mọ́ yàtọ̀ fún yóò àwọn èèyàn kẹ́mẹ́ tí wọ́n jago ẹran ṣé ẹ rí ilé jẹ́ ẹ ti tèmi ẹ̀sìn ọ̀dàkẹ́ lórí ẹ̀ pé wọ́n lo òòlè jẹ́ èmi ò pè lára àmú ibi tá à ń lọ gẹ́gẹ́ nìyẹn ẹlòmíì bọ́lọ̀ ń ṣe dáa òye ọ̀wà máa fi ẹ̀sìn pàkéjì ẹ̀ ọlọ́run ló dá ọba kan bẹ̀ mọ́ rẹ̀ lọ́sọ́ o èèmọ̀ bí máa ṣe bẹ́ẹ̀ o mọ́mọ́ rẹ̀ ní pé ah, ọmọ yẹn ní pọ́nbẹ̀ torí pé amẹ́ríkà lọ́dàgbà sí ìpínlẹ̀ gbáà rí o kí ni adé ó ní kó ṣe wà nílé abẹ́rẹ́kẹ́ náà ó ní kọ́ọ̀pù rẹ̀ tí wọ́n bá fọwọ́ kàn báyìí oṣù kan kò ní kò ní kọ́ọ̀pù kọ́ọ̀pù ti fi ẹ̀ fi mú mi o tẹ́ ẹ bá jàjà fi mú mi ẹ̀dá wà lálẹ́ bẹ́ẹ̀ni ti fi ń sọ ẹ̀ gbọ́dọ̀ sọ lórí ó ní síbi tiẹ̀ nínú tí wọ́n fi gbogbo kẹrẹ̀ sí ọlájọba àti ẹ̀ tí wọ́n kò kò kálẹ̀ tó bá sì sọ̀rọ̀ wọ ẹ̀ bá àrí kẹrẹ̀ báyìí lẹ́yìn ẹ̀ tọ́mọ ń bá lọ gbé bá dàgbà mẹ́gbẹ̀ wọn ló sùlámù wa ìwọ̀kọ́ ni ṣáárí o máa ń kánà yàtàṣárọ́rù ẹni tó jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ní fi ń ṣe ayé rẹ̀ yọ ọmọ ẹjọ́ gbogbo nǹkan kó tó rí wípé èèta lọ́lọ́run ọ̀yọ̀ kájẹ mọ́ kò tó ní àjà ojúlówó náà sí ilé o kò ní kájà ló pọ̀ mọ́ ṣùtàálà ní ayọ̀kó nílẹ̀ ayọ̀kó òsàlà yíta so ìdán ọ̀rọ̀ ti yí abáyé ní ìsinmi àwọn akọ̀ àwọn tí wọ́n ń sin díẹ̀ ẹ̀dìyẹ gólóbà oúnjẹ tí àwọn ẹ̀dìyẹ yìí ń jẹ tí wọ́n fi pákẹ́tì pé ẹ̀dìyẹ yìí àfẹ́ẹ̀sì fún three weeks four weeks yóò ṣe jẹ halali ní jíjẹ jẹ wà kíkẹ́ sí halali sẹ́ẹ̀mà pé ìtí ó fi sóúnjẹ rẹ̀ ti jẹ tèrí bá ààbọ̀ dá ṣùgbọ́n sí ìwádìí fún wa ní táwọn sí ẹ̀dìẹ̀ nọ́mà abẹ́díẹ̀ sí rùn nìrùn apá ẹran rẹ̀ ọ̀yàwó lẹ́nu ẹ̀yìn rẹ̀ yóò bísmílẹ̀ sásìkò jìnnà dáadáa bá tó ti bẹ́ẹ̀ náà bí ẹ̀ṣẹ́ rẹ̀ ẹ̀yẹ́ jẹ́ pàmò jù bẹ́ẹ̀ ṣe báyìí ẹ̀dì ẹ̀lá láǹjẹ tẹ́sítì eku ilẹ̀ yẹn rí dáa ìyá ṣẹlẹ̀ lọ́wọ́ ṣé ìpẹ́ ẹ̀sùn òkèdè bẹ́ẹ̀ òkèdè bò ẹ̀dì ẹ̀dá àpárí náà ni ẹ̀ kíyèsí yìí nígbà tí ẹ̀kú tẹ̀lé méjì omi ọ̀bẹ ti dúdú bẹ́ẹ̀ náà ni Abu Salimano lónà pé ní kọ́ọ̀lù lọ́tọ̀ lọ́wọ́ gbà ẹni ẹ̀dá jọ̀ọ́ lánàá àfọ̀mọ̀sá iṣẹ́ ti pàtó lọ́yìn náà ti pa ẹ̀ kíyèsí ó yà wá àtàwọn ní ilẹ̀ bí àtẹ̀lé àǹsọ̀lọ́ yìí ìdá akẹ́kíyèsí ni pé omi ọ̀bẹ rẹ̀ sáré dúdú orí àà ẹ̀dàkọ̀ ẹ̀jẹ̀ sáré yà lórí fóònù kì í sẹ́yìn ẹ̀sẹ́yìn náà olómi ọbẹ̀ tí tọ̀lọ́ sí ẹ̀dàkọ̀ kò sí ẹ̀dàkọ̀ yà yẹn ní pàrọ̀ fún mi. ọ̀sẹ̀ pé èyí ó sì tàwa kù fún wa. ṣùgbọ́n ẹ̀sìn wọ iṣẹ́ sí àtàsárúurú ilà tàhàrí torí pé kẹ́lẹ́mẹ́ tó tàhàrí àwọn kẹ́lẹ́mẹ́ tó haram wal halal ìṣàrè ọlọ́run ló ní gbólóhùn o Allah subhanahu wa ta'ala so wà máa ń tàṣà dáadáa ṣùdìdà rẹ̀ ẹ̀ tọ́ bá mọ̀ nǹkan kókó kó ju bí ẹsẹ̀ ní owó lọ ìnira ní ọ̀padà kò bẹ̀ ní òkú bẹ̀ wò ìnira ní òkú bẹ̀ jọba àṣùkú yàrá wọn. bídìláì tààlà ọwọ́ àpò ògbóòn ògbóòn àdàbàtìyà àìkọ́ mi dára torí àtàwọn yóò tọ́ bá ara sọ díẹ̀ ṣùgbọ́n a wà bọ́ síbi ti ewéko ibẹ̀ láti clear àmọ́ sí aláàtàbà tábà ó wà ló jẹ́ fi ń ṣe ìyọnu tábà wà ló jẹ́ fi ń ṣe wọ́n pè kíni kan ní yàtọ̀ sí ẹ̀fí ìyọnu ẹlẹ́kẹrù. lẹ́pẹ́ o ṣé ẹ rí ẹlẹ́kẹ̀rú àwọn aráàlú ni wọ́n máa ń sí o ẹ wọ́n máa ń sí ẹlẹ́kẹ̀rú náà máa ń pè wú o ó náà fara pàrà ẹbí ẹ̀fìyọrùn já com